méjì tí wọ́n ju awọ sókè àfa àwọn àgbà ọmọdá àfa Zakaria tí ń jẹ́ ọmọ kéwu wọn àfa ọmọdá wọn náà àfa àgbà ju awọ sókè èyí tí ń sọ yìí mọ gbọ́ ẹlẹ́nu bàbá Sheikh Adam Abdullahi Al-Alori ọlọ́mọba wa kẹ́ bàbá níjọ́ tán wá ṣe wá sí níwájú bàbá wa lẹ́jẹ́ àgbà ń bí táwọn bàbá tó bí wọn ń ṣèyàwó bàbá Sheikh náà tájù làdájú wá ju awọ sókè ǹjẹ́ ẹ mọ̀ pé lọ́rin ẹ bí ọmọ nílọrin wọn wá ní bísímìlá wọ́n sì bọ́ ara wọn lórí òfurufú wọ́n wá dó lórí awọ wà lórí òfurufú àfàgbà wá dó wọ́n wá jòkó lórí awọ wọ́n wá nawọ́ sàgé àgé tómi bẹ́ẹ̀ wọ́n wá gbé fàfàgbà wọ́n làfa wa dẹ́rẹ́ kodò báyìí wàrà wa ń jáde omi lóṣù wọn bẹ̀ wàrà wa ń jáde wọ́n làfa gba ni wàrà àlìjá nàní ẹni wá fẹ́ mú bẹ̀. ńgbà tí ìtẹ́ wá asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. naam wọ́n ní pé ṣé kẹ́míkà táwa náà gbọ́ nínú interplay yìí ni o ẹ̀bẹ̀ Allah subhanahu wa ta'ala kò ṣàánú wa o kò sánú àlùmọ́ ànábì ẹ̀rí tírun kí a máa bá ṣẹlẹ̀ wọ́n wá ní pẹ̀tọ̀ ẹ̀dá fìlànà wọn ní hadith wọ́wọ́ ẹni tí ń pàtàn yìí bóò ló ṣe jẹ́ tẹ́ni tó lóun gbà lẹ́nu rẹ̀ ẹni tóun náà gbà síta náà sojú rẹ̀ àbí ta lọ́pàtàn náà fóun náà tó bá wá ṣe wípé ní ìńtẹ́ni yìí gbà wá lẹ́nu ẹni tó lóun ti gbà á yìí kò fẹsẹ̀ múlẹ̀ wọ́n á sọ pé ní irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ o yẹ́rìwì ó máa ń gbà wá anìtẹ̀kọ́t lọ́dọ̀ àwọn tá a nígbára ti sí máa lè ṣàfi hadithihim nítorí sínú hadithi wọn. tó bá wá ṣe pé wá kílìmù ẹ̀ jálẹ̀jálẹ̀ náà pé tọ́yà ẹ lọ pèsè kóòtù ẹ̀ tàlámídìí ẹni yìí wá àwọn tó ló ń gbà lẹ́nu àwọn olọmọ kíwù rẹ tó pé ní wọn fi ilẹ̀ ń gbà kankan lápẹjọ nípa ọyà àbádámọ̀ lọ́sọ̀ àbí ẹ̀pà àwọn adánáṣì wa torí pé ìṣẹ̀lẹ̀ tẹ́ ẹ lọ́sẹ̀lẹ̀ ń dọ̀ yìí nípa wàlímọ̀ bàbá wa mufti Sheikh Sofiyullah tí wọ́n kú arákùnrin àwọn náà ni iṣẹ́ adámọ̀ lọ sí wá sí ń bẹ̀ tó tún dá wákà kan bẹ̀ pé yá kà máa la àṣàfàdélà àbí àyíṣà so tó bá pé bẹ́ẹ̀ náà bá ní tí ètúnṣe míì tí wọ́n ṣe wàlímọ̀ míì àfẹ́yọ̀ kan ni tọ̀ kálóyún ẹ̀ á wá béèrè wípé nítọ̀ àwọn tó wà ń bẹ̀ náà káwọn náà wá parú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ tán bá ní bẹ́ẹ̀ ni bí ṣé àdàmú sọ lóòótọ́ á wá ṣáà béèrè pé ṣé àdàmú náà ń bo làwọn náà ti gbọ́ àwọn wo lu ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí ọdún wo ni àwọn wo ni wọ́n mú bẹ́ẹ̀ ǹjẹ́ ń bẹ láyé dè níta lọ́pàtàn fọmọ nínú wọn ta lọmọ náà lè pàtàn ní padà pé a ò sojú bàbá mi tí wọ́n sì mọ̀ pé táwọn bá sọ wọn àwọn jẹ́rìí bẹ́ẹ̀ wájú Allah ọlọ́wọ́n ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ní ìjọ tí ẹ̀ bá ìgbàgbọ́ mùsùlùmí lọ bí táwọn lọ gan-an nìyẹn ìjọ bá ìgbàgbọ́ mùsùlùmí lọ wípé ìkànnù mùsùlùmí ó wà láǹfààní bóyá màláìkà lọ́rán ni o bóyá àlùjànnú lọ́rán ni o bóyá ẹ̀mí rẹ̀ náà ló tíráfù ni o ó wá tó lọ gangan làlìjẹ́nà ọlọ́run láti lọ gbé kinní kan wá náà lìjẹ́nà tó lọ́n tọ́jú síbẹ̀ tó ṣe pé ní ànábì sọ nínú ọ̀rọ̀ pé má lá àìnú ọ̀rọ̀ àti ìtọ́jú òrírí wàlá òdùnú sàmì àti etí kankan ọgbọ́ rí wàlá kọ̀tọ́rọ̀ alákọ́lẹ̀ ìbáṣàrí kọ́ tó ń kọ́dẹ̀ rú yẹ́sẹ̀mí ẹnì kankan rí káwọn lọ gbé rú ẹ̀ wá nù fẹ́ nìkan ó tún wá ha fáwọn èèyàn wá mú ǹtẹ́ bá mu kó mú bẹ́ẹ̀ o ìpè wàrà míkì àlìjẹ́nà rèé wọlé ọ̀yá àzùbìlà ọlọ́kọ̀ sọ wá ń bẹ̀ nínú hadith afáwà Tirmidhi afáwà sọ pé ànábì sọ pé ní àti bá balìjẹ́nà wọ́n wọ́ sínú àlìjẹ́nà báyìí ìfẹ́ wọlé ẹni tó wá jẹ́ kọ́sínù gẹtìmọ́ ẹni tí ń sọ́gbà abẹ́ ọ sọ pé ní tániwọ́ òun ni Muhammad ah, a anigbika kọ́dí umirtu ìwọ náà ni wọ́n pa mí láṣẹ allah aftahali ahadin qablaka pé wọn gbọ́dọ̀ sílẹ̀ kọ́ àlìjẹ́nà ìfẹ́ nìkan síwájú wa nabi sallallahu alayhi wa sallam ẹsẹ̀ yìí ni kò di méjì ẹlẹ́ẹ̀kẹta ń bẹ ni pé ní ali imaamu bukhari wa muslim wọ́n gba hadisi wa wípé anabi lọ́jọ́ kan nígbà ọ̀sán dòru láyé ìgbà tí ńgbà tí Ibrahim ọmọ ànábì kú táyẹn wá sọ lóríṣiríṣi ànábì wa yẹn náfìlà tán máa yàn nígbà tó san bá dòru ni nígbà tá ànábì parí wá ṣe kútúbà nínú kútúbà àjọ náà ni wípé níbi tí mo dúró sí yìí náà ọwọ́ kan tí wọ́n gbé wá fún un ní thumma ji abil janna àwọn agbálẹ̀ janna wa wa dhalikum hina ra'aytumuni taqaddamtu hatta kumtu fi maqami ìgbà tẹ́ ẹ rí mi pé wọ́n ra súnmọ́jú díẹ̀ òun tí mi dúró láàyè mi ìgbà tó gbà lìjẹ́ náà wà nù ni wàlákọ̀dì mọ̀dẹ́dì tu yẹ́dì ó ti wá wù mí pé mo ti tẹ́wọ́ mi báyìí mo fẹ́ mú nú èso àlìjẹ́nà ní tẹ́ńzùrú ilé yìí kẹ́ ẹ lè rí i fún màbàdáálí ọwọ́ hàn sí mi Allah bó ti hàn sí Yusuf ń dọ́sí ọ̀rọ̀ ànábìnrin pé sún màbàdáálí ọwọ́ hàn sí mi Allah àfọ̀hálà pé wọn ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fàmọ́ mi ń ṣe ìntú àdúrà náà hù kò sí òun náà tí wọ́n fún yín ládéhùn rẹ̀ ilá kọ́dọ̀rọ̀ ayétòhù fi ṣàláàtì hádìhì èmi ànẹ́bì ti di gbogbo ẹ̀ lórí irun mi allahu akbar so ngbà tá ànẹ́bì sallallahu alayhi wa sallam kì wà lè jẹ́nà dì sí bó ti wọbẹ̀ ó ti jáde yìí tá à sọ nìyẹn kì í kó jáde wá kó wá mú nǹkan wá fún wa ń bẹ̀ ọ́ sọ pé ní kì í wọ́n tún gbá àwọn nǹkan ní wọ́n tó ń rí wọn báyìí pé àwọn náà rí àwọn náà rí sallallahu alayhi wa sallam òun fẹ́ mú irú àkọ́lẹ́tọ̀ ó dìgbà ní ayé ni wọ́n ti jẹ́ ọlọ́run ló pèsè ẹ̀ka lẹ̀ fáwọn jọ wà lè jẹ́ nà ni gbogbo tí wọ́n mú jọ nì kìí ṣe wàrà àlìjẹ́nà kìí ṣe míìkì àlìjẹ́nà o bóyá nǹkan míì ni wọ́n mu bóyá nǹkan míì ni wọ́n mu ìgbàgbọ́ mùsùlùmí bí èèyàn bá kú. Hmm? tí ìsáàbù ọba dé báyìí ìtọ́wà lálìjẹ́nà kò sẹ́ẹ̀rí fún un pé ọlọ́mọ yọ̀ǹda rẹ̀ fẹ́nìkan tòní kò jù bẹ́ẹ̀ náà lọ́kọ́ lọ́wọ́ sànù wa assalamu alaikum warahmatullahi wabarakatuh